má ṣe wí lẹ́jọ́ ìjà ìlara kò tẹ̀lé tọ́mọ̀ ọ̀rọ̀ o mo ṣe bọ́ parọ́ kan kò mọ̀ rẹ̀ dájú kan lọ ìgbé kíké náfínnáfín lè yí kékeré o ìránṣẹ́ la jẹ́ ìrìjù la jẹ́ ìbòhùn ọba ṣe ṣóhun ṣóhun la máa ròyìn o àríṣe láríkà àríkà bàbá ìrègùn ẹ ṣe eré kódà kàbulè wà kó rojú ìṣùwọ̀n dára. dára àtúnwọ̀ṣe àríyá lè kí ló dé ìṣùwọ̀n dára àtúnwọ̀ṣe àìpínlẹ̀ márùn-ún fọ́nìkọ́ni ìṣùwọ̀n dára àtúwọ̀ṣe ó dára àríyànlé kí ló dé ó dára ó dára àtúwọ̀ṣe ó dára ìpínlẹ̀ márùn fúnibọ̀dẹ̀ ó dé. ìmọ̀ràn káàdé bàbá ó lé dé. ìmọ̀ràn káàsùn bàbá mẹ́ẹ̀ká ti lè gbòòrò lọ. ya ka kunde ọdún mọ. Nara ke ma kunde ta ko se ta. Mọ̀rọ̀ ma kí n kàdé dé. Mọ̀kọ́. danse do mal, do do do do Hold on, hold on. kó má ṣe wí lẹ́jọ́ ìjà yìí lára kò dẹ̀lẹ̀ tọ́mọ̀ ọ̀rọ̀ o mo ṣe bọ́ parọ́ kan kò má rẹ̀ gájú kan lọ ìgbé kíké náfínnáfín lè yí kékeré o ìránṣẹ́ la jẹ́ ìrìjù la jẹ́ ìbọn ọba ṣe ṣóhun ṣóhun la máa ròyìn o àríṣe láríkà àríkà bàbá ìrègùn ẹ ṣe eré kódà kàbùlẹ̀ wà kóró jù ṣùgbọ́n dára. àtúwọ̀ṣe àríyànlé kí ló dé o. I don't lẹ́mọ̀rù fọ́nìbọ̀nì ìṣùwọ̀dára àtúnwọ̀ṣe ìṣùwọ̀dára àríyá lé kílódé ìṣùwọ̀dára àtúnwọ̀ṣe ìṣùwọ̀dára ìpínlẹ̀ lẹ́mọ̀rù fọ́nìbọ̀nì. oye mari káde bàbá olè ní adé ká sùn. jọ ò gbà mí. lẹ́nu tiẹ̀. àrẹ̀mú ọ̀rọ̀ owó là ń sọ yìí mo fẹ́ ní owó owó owó gidi ìfẹ́ ní owó lọ́wọ́ hmm. òun ló mú mi wá darapọ̀ mọ́ yín o. jẹ́ wàá fi nǹkan dá lójú ebedu ló rán mi wá sáyé ó sì jẹ́ kí n bá lórí ohun gbogbo ọ̀dàlà èmi ní ìrẹ̀yìn rẹ̀ ọ̀dàlà èmi ìwọ̀ ọ̀lẹ̀ parí. ó ṣe wọ́ fẹ́ gbà lọ́wọ́ mi fún ìtọ́jú rabata tẹ́ ṣe fún mi. ẹ ẹ̀yin ọmọ mi látọjọ́ tá a ti ń wòyàn sàn lágbàlá wa ń bí ǹjẹ́ a gbowó rí. bàbá wo ìgbà nǹkan kan. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa awo ò lè gbà nǹkan kan elédùà ló ṣe yín lóore. ẹ ṣeun kábíyèsí bẹ́ẹ̀ mi náà láàrin ìlú yìí yèyí agbọmọlà lọ́tún yèyí agbọmọlà ló sì ni mo wá dẹni tí ò mọ̀ ọ́ ṣe mọ́ lémi tó ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mo bá gbókùú wọ ní ẹ̀dẹ̀ mi. àwọn alálẹ̀ wa ń fi yé mi wípé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ìlú yìí o láàrin ìwọ àtàwọn aráàlú bó o ṣe wá ní fìṣe bínú tó jẹ̀bùrẹ́ awo olùgbẹ́bẹ̀. àwọn àgbà bọ̀ wọ́n pé kékeré la ti ń pẹ̀ka àrókò tá a bá pẹ̀ka àrókò ń kékeré tó bá dàgbà tán ẹbọ nígbà lọ́wọ́ ẹni o tẹ́ ẹ̀ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ara túwà ṣe àbí kí náà ti ń forúkọ rẹ̀ àfàìmọ̀ kọ́ mọ̀ gba ìlú mọ́ in lọ́wọ́ o. Ah, èèwọ̀ nù. tẹ̀síwá bàbá gẹ́gẹ́ bí ìwọ náà ti mọ̀ wípé àwọn àgbàlagbà wa máa ń sọ wípé. bóni ti rí nkọlọ̀ láwùrí ẹni mú babaláwo dífá ọrọ̀run dífá o ìfá ojoojúmọ́ ló kù tá à ń dá hmm. nígbà tí mo kàn sí fa àwọn alálẹ̀ wa ń fi yé mi wípé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ìlú yìí o láàrin ṣé bàbá ẹ kú àgbà àgbà ó pẹ́ lórílẹ̀. àṣẹ àṣẹ àṣẹ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ́ pé elédùmarè òun ló rán mi wá sínú ìlú yìí hmm. àti wípé aránni níṣẹ́ báni débẹ̀ lélédùà. àkíkà àkíkà. ń tẹ́ ẹ sọ nípa ọ̀rọ̀ bínú hmm. elédùà ti fi hàn mí náà àtún àṣe hmm, káwé fún ni kó gbọ́ láwọlé alára ká sọ̀rọ̀ fún ni kó gbà láwọdé ajérò àtún àṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o torí àwọn èèyàn kan wọ́n fẹ́ dojú ìjà kọ́ ọ́ àmọ́ má bẹ ẹnikẹ́ni jà má sì bẹ ẹnikẹ́ni bínú gbọ́ kìlọ̀. òòṣà òkè mo dúpẹ́ wọ́n fẹ́ mú mi bínú èmi ò nínú kan àbí torí atún àṣẹ lèmi jẹ́ mo wálé ayé mo wá sọmọ aráyé lóore ni. àmọ́ nǹkan kan ló wá ń kọ mí lómi inú. ṣáwo ah, ẹ ṣeun. ṣé ẹ rí bẹ́lẹ́dùà ṣe wá fi gbogbo rẹ̀ hàn mí tó wọn ò fi hàn mí ohun tí wọn ó ṣe tọrọ ìbínú yóò fi ní wáyé. Mm torí pé gbogbo aráàlú yìí pátápátá náà ti ń rí mi bí olùgbàlà wọn báwo wá ni wọn ò ṣe bínú mi ò lè bínú sílùú yìí olùgbàlà wọn mo jẹ́ àmọ́ bọ́rọ̀ ṣe wá rí bàbá kí wá ni mo lè ṣe gan-an tọrọ bínú yóò fi ní wáyé. ọ̀kàrẹ́ ah, nígbà tó wí nínú ọ̀rọ̀ rẹ ìwọ gan-an fúnra rẹ sọ wípé ọ̀ràn ni níṣẹ́ fàyà tí lolódùmarè tọ́nà wá ẹ ó ti sọ ohun tó ṣe ohun tó ṣe wà nú odò ògbè yọnú ògbè hmm. sùúrù tó sọ pé ó ní ẹ má bínú kínú kẹ́ ẹ má ba jìjàkújà ẹ má jìjàkújà kẹ́ ẹ má ṣe jẹ̀bíkẹ́bi jìjàkújà ní mo ní jẹ̀bíkẹ́bi ìbínú ò dá nǹkan kan sùúrù bàbá èèyàn tó bá ti ní sùúrù gbogbo lóníláyé ọjà bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ torí nínú nínú nínú tí bí ni wá òye ò tẹ̀sẹ̀ kọ́yàn bọ̀rọ̀bọ̀rọ̀ orí adẹ́tù àbíwá pẹ̀lẹ́ tí sáyà Ọ̀rúnmìlà. Hmm. sùúrù bàbá ìwà. tẹ̀síwá rárá kábíyèsí kábíyèsí ẹ wo gànràngànrà àtúwàṣe ó ti ń pọ̀ jù nínú ìlú yìí o ìsì lè fara mọ́ mọ́ kí mo lọ lùlù àwọn aráàlú ò tún wá kí mi mọ́ èmi fúnra mi mo wá ń pè wọ́n kí tí mo tún wá pè wọ́n pé ẹ rí mi ni èmi odidi olórí lẹ́pàdé tẹ̀lé kí wọ́n máa wí fún mi pé ẹyin ṣé ìwọ la tún wà ṣe ni a tún wà ṣe làwọn mọ̀ léèyàn pàtàkì ìyún èmi olórí o. Ah, olórí àṣàbí oh. ah, ọlọ́ní sòwò ni wọ́n lọ bomi sùúrù. sùúrù. sórí wọ́n máa pẹ̀lú ọ̀bọ àwọn àwọn èèyàn kan nínú ìlú wọ́n pẹ̀lú ọ̀bọ àwọn jáwòrán wọn. sórí àtúwàṣe tí wọ́n rí wọn àkàndá ni elédùnmarè fi iṣẹ́ ràn ni iṣẹ́ tẹ́lẹ́dùà dẹ̀ fi ràn náà ló wáá jẹ́ olórí ni ọ́ wọn sì kì í gbà kàtà lọ́wọ́ akitì ẹnìkan ìgbálẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ olórí ìlú ni ọ́ gẹ́gẹ́ bẹ́mi náà ṣe jọba. kábíyèsí àwọn àgbà bọ̀ wọ́n pé kékeré la ti ń pẹ̀ka àrókò tá a bá pẹ̀ka àrókò ń kékeré tó bá dàgbà tán ẹbọ nígbà lọ́wọ́ ẹni o tẹ́ ẹ̀ bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ara túwà ṣe àbí kí náà ti ń porúkọ rẹ̀ àfàìmọ̀ kọ́ mọ̀ gba ìlú mọ́ yín lọ́wọ́ o. èèwọ̀ nù ìyẹn dé ìwọ òrìṣà ṣòro ojú ọ̀run tó rí hun mm. èyí ò gbọdọ̀ wo koríko ẹ̀yìn atúwàṣe lóòótọ́ àkàndá ẹ̀dá ni tó wá tún ayé ṣe mọ̀ọ́sẹ̀ ò kì í ṣe fi ràn ọba ni mí ọba tó ba lórí ohun gbogbo sórí ìtẹ́ tí mo gùn lé ìtẹ́ àwọn bàbá bàbá tó bí mi lọ́mọ ni àìgbàkàtà lọ́wọ́ akitì ẹnìkan yìí sì gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ rẹ fọkàn rẹ balẹ̀ ẹ wọn wá nǹkan ṣe sí tàwọn aráàlú wọn wá nǹkan ṣe sí. ẹyà wá nǹkan ṣe sí kó dá iyì mi padà fún mi kí ilé gbà mọ́ o. ẹni yìí ni ọ ẹni yìí ni ọ ó dà padà. ha ha ibi dùn ìwà tún àṣẹ mọ̀ dáa gan mọ̀ ni lóòótọ́ kò sí bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe fẹ́ rìn láyè tó rírì ò ní mí. ìwà tún wà ṣe dáa lójú tiẹ̀ ni sórí bá a wí àkù bá a wí ọrùn là ń lọ àwọn tó sọ̀rọ̀ àtúnwà ṣe náà ó nìkan tó ń gbọ́n pa ẹ̀ tó fi sọ bẹ́ẹ̀. kí ni wọ́n gbọ́ kò sí bẹ́ẹ̀ yóò ṣe máa ṣe dáadáa táyọ̀ ṣáà ní rí nǹkan sọ ń pa rẹ̀. ìwọ ló wá mọ̀ ń pa yẹn o já máa lọ gbọ́ ọ̀rọ̀ sí rí. ó dé ó wọ kodara kodara lule lule kodara kodara kodara lule lule kodara kodara kodara lule lule lule lule lule lule kodara kodara ọkà ló kùnà bó ṣe wà láì gbọ́ pọ̀ máa jù. àṣẹ yóò ní kú. àṣẹ ẹ ah, lábẹ́ńbẹ́ ẹ lẹ kí ṣẹlẹ̀ ah, kí ló ṣe. lábẹ́ńbẹ́ bá a ṣe rí inú ara ẹ̀rọ ya ni ah. la pé a bàbá wa àtúnwàṣe ìkára rẹ̀ lè yá àbí àti wá ṣe bí báwo ẹ ò ní kú o àìsàn kò ní pa ẹ wà á gbà wòsàn àbúrò kò ní ṣe ẹ àti wá ṣe kẹ kí ló máa ń ṣẹyìn èèyàn gan ná tá ẹ máa rán lẹ báyìí tá ẹ máa gbanú gbó lọ ah. kí ló ń ṣe yìí òun tẹ́ fi bó lọ́sàn gan ẹ tún fi ń tẹ̀lẹ̀ tó bá dalẹ́ màròyìn ọ̀daràn ọ̀daràn bàbá mi aláṣepé kì í ṣe tiẹ̀ láàbọ̀ àṣe báyìí ṣé o dá tí wàá ṣe tó dárúkọ kò yẹ yín ni o lóòótọ́ àwo ìsàn ẹni ìgbowó ìwà ní pùsùpá kan àti fẹ́ pa ẹ̀túgbé lọ́dún ẹ̀ padà ẹ̀yẹ yìí ògbọ́n ó ṣùgbọ́n a ṣe pé báyìí lẹ́nu gbúrú rẹ̀ mọ̀ ohun burúkú dìgbò ọ̀rẹ́ wa o ò náwó o tọ́pọ̀ fẹ́ wòsàn ọ̀dọ̀ ọ̀dàrà ni kí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má dàda mi ń bẹ lóhùn ẹ jẹ́ a máa lọ ibi tá à ń lọ. àbí. ẹ wò ẹ sì mọ̀ jẹ́ àbájì ẹ jẹ́ àwọn gbé mi lọ ọ̀dọ̀ ọ̀dàrà tó sọ. Ah, ah. ṣé òun tá a jọ sọ ká tó kú òun lé. ó tó kílẹ̀ jọ sọ ìwọ sílẹ̀ abẹ́ omi ẹkún tọ́kùn wọlé wà ní dúbùlà ìṣọ̀ tí yóò wá yìí nílẹ̀ ọmọdé náírà káyé má fara ni wá tọ́kùn wọlé ayé fara ni nísìn ṣé o máa sọ tó bẹ́ẹ̀ sọ yìí ọ̀rẹ́ wa ọ̀dọ̀ ọ̀dàrà ló máa lọ ṣé o máa làbò lọ o ti ṣe tán o jẹ nígbó rẹ mọ. sáàni so lábẹ́ńbẹ́. ẹ máa bọ̀ ó náwó rẹ gidi o àwọn ọ̀tá ló ní bí ọ̀rẹ́ o. gbogbo ń wèrè gan lábẹ́ńbẹ́ ṣé àwa tá a gbẹ̀yàn kúrò nílé àmọ́ tá a ti pé àti ló fi ṣe fi ọ̀dọ̀ ẹni tá a sọ ká tó kúrò nínú ìwọ náà tó sọ. ìṣáà fi ilẹ̀ tó bá yá ike tẹ̀lé mi. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ntí ẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀. tẹ̀síwá dára. bàbá wa ò dára iná burúkú kan jó mi lábẹ́ aṣọ bí mo ṣe wà orí ti fẹ́ mọ̀ ta mí inú ń bí mi bàbá wa ọ̀dàrà ẹni tí ń kan mí lómi inú ni pé ó yẹ kí bí ọmọ rọ kẹsẹ̀ ọmọ gbèrò nǹkan kan wá ta mí lólobó ó wá padà yé ń tàdà pé ọ̀dọ́ atún àṣẹ làwọn èèyàn ń dà gírígírí lọ tàlà tó àṣẹ tàtó àṣẹ fẹ́ bàjẹ́ sá sọlá gbọ́dọ̀ tó bàbá wa ni àbórí tàtó àṣẹ. mo wá fẹ́ kí ká wá ọgbọ́n kan ọ̀nà kan agbára kan bóyá ìtẹ́ ìlú wọn ká fi bàtà tó àṣẹ jẹ. kó má gbèrè mọ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àṣẹ ń bẹ lẹ́nu mi àṣẹnu ọ̀kẹ́ ọ̀ni ọ̀ká ní gbé àṣẹnu èrè ní bẹ lẹ́nu èrè bákùkọ́ bá kọ́ láyé ẹlẹgbẹ́ rẹ̀ àgbà lóde ọ̀run bẹ́ẹ̀ yín iwájú bá wá gẹ́rán ńṣe ni tèrìgì ẹ̀yìn gbà èmi ọkùnrin gbọ̀ngbọ̀nà tí ń gbénu gbóṣòro ọkùnrin takuntanú tí ń gbénu gbẹ̀ṣẹ̀gbòrò èmi èṣù ọ̀dàrà kékeré nìyẹn hmm. ṣóhun tẹ́ ẹ fẹ́ ni wípé kí àwọn ènìyàn máa wá sọ́dọ̀ wá yàn yín towótowó tẹrùtẹrù tẹ́bùntẹ́bùn. àkọ́kọ́ nu mo sì fẹ́ kí tattoo àṣeyọ bàjẹ́. kó bá tẹ ìgbèrí mọ́lé ayé yìí ẹlẹ́kẹta ẹ̀wẹ̀wẹ̀ ní pé kí ìgbà yìí kẹsẹ̀ kó má gbèrò mọ́ bó ṣe ń wọlé kó máa jáde bó ṣe ń wọlé kó máa jáde ká máa gba àwọn ẹ̀bùn oríṣiríṣi kó má gba èrò. àṣẹ ni ọká níbẹ̀ lẹ́nu ọká. àṣẹ ni àṣẹnu èrè níbẹ̀lẹ́nu èrè bákùkọ bá kọ láyé ẹlẹgbẹ́ rẹ̀ àgbà lóde ọ̀run gbẹ̀yìn hmm. iwájú bá gẹran ìṣe ni tèrè kì í gbà ah, àṣẹ ń bẹ lẹ́nu mi ah. ẹ fọkàn yín balẹ̀ kékeré nìyẹn. bàbá wa hmm? gẹ́gẹ́ bí àfikún tí ọ̀rẹ́ mi sọ hmm. ẹran ọgbẹ́ òun wà á jẹ. Ah, àwọn ọlọ́dẹ. àwọn ọlọ́dẹ ò wà bíi ẹ dà sí wọn lára bá mi tún sí ẹ la. ọlọ́dẹ olóògùn ah. ah. ọlọ́gbọ́n lọ́lọ́dẹ ah. ṣẹ́yìn ò mọ ni ní tẹran ọ̀gbẹ́ kékeré tún nìyẹn ó parí ẹ wá wá gbọ́ bọ́lọ́dẹ bá wọ́n dàgìrì wá àtọ́lọ́dẹ gidi àtọ́dẹ ọdẹ àtọ́dẹ ọdẹ gbogbo ọmọ fẹ́ kárí bí. kékeré nù. àtọ́dẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tẹ̀síwájú rárá. rèé mo ò sì gbọ́dọ̀ jọmọ nífẹ̀ẹ́ níyàn gbogbo ohun tí n bá ṣe lẹ́nìí kẹfùn bẹ̀rẹ̀ sí ní fún wọn nùlú yìí kéèdì ó bẹ̀rẹ̀ sí ní dè wọn kẹfùn bẹ̀rẹ̀ sí ní fún wọn kéèdì ó bẹ̀rẹ̀ sí ní dè wọn kẹ́ ẹ ṣubú lulẹ̀ kẹ́ ẹ ṣàìsàn nínú ìlú ajéròmí yìí kẹ́ ẹ ṣubú lulẹ̀ ilé lọ́bàràkàtà yé sí ilé lọ́bàràkàtà yé sí ilé ní kítíkítí ti ń yí ilé ní kítíkítí ti ń yí ilé ní bàrà ti ń lù ilé làkání ilé làtẹ́ní ilé lọ́bàràkàtà yé sí kẹ́ ẹ ṣubú lulẹ̀ kẹ́ ẹ ṣàìsàn kí wọ́n gbé mi kí n sì wò eruku ẹfọ̀n kókò kò jà nítorí ó ṣojú kúlúkúlú bíi kágbẹjọ òun wo yànyànyàn bíi kọ́ni bunijẹ bẹ́ẹ̀ ni ò lè bunijẹ adé fún ọ̀dàrà tó jẹun lédìdí lédìdí tó jẹun lédìdí lédìdí olóhùn àjèjì eléyìí sọ́ra lónìí gbogbo ohun tí mo bá wí kàṣà iṣẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ bí yín iwájú bá gẹran èrìgì àsì gbà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan tó bá sọ ó dègún ó dẹ̀ṣẹ́ kó rí bẹ́ẹ̀. tẹ̀síwájú rárá. oúnjẹ mi kọ́ ń bẹnu lé. kò sóúnjẹ kankan nínú ilé o. awo kí ló dé. mo rè pé tó bá ti dìrọ̀lẹ́ kí n lọ sọ́nà oko kí n lọ fẹ́ fọ̀ tá a fi ṣàgúnmọ́ ta tá a jẹ lálẹ́. kódà kò burú jẹ́ n bá ọ jẹ díẹ̀. bó wà níbi tó lọ. ayọ̀ ló já sí bí mo ti dọ́dọ̀ yá òun ìyá òun ní owó gbèsè náà fún un pé ó wá lórí ọ̀la kí n má bẹ̀rẹ̀ iṣẹ́ mo sì mọ̀ pé bí n bá wí fún dèrèdè ọ̀rẹ́ mi inú rẹ̀ ó dùn ún tèmi gan dùn. ẹ̀ẹ́ a jẹ́ wípé gbogbo wa nínú wa dùn papọ̀ nù. bó ló ti kẹ́kọ̀ọ́ yìí. ẹ̀yà àríkẹ́ mo ti rà. Àmọ̀kẹ́ Àmọ̀kẹ́ Àmọ̀kẹ́ Àmọ̀kẹ́ Àmọ̀kẹ́ ò sí ní ilé ẹ Àmọ̀kẹ́ Àmọ̀kẹ́ Àmọ̀kẹ́ èè ìwọ yìí kí ni òun ò sí ní Àmọ̀kẹ́ ìmọ̀ ní ìgbìyànjú báyìí Àmọ̀kẹ́. Dole dole, dole dole, dole dole. Àbíkẹ́ Àbíkẹ́ ṣé kò rí tí mo ní ó dáadáa ni Àbíkẹ́ ẹ gbà mí ẹ gbà mí Àbíkẹ́ Àbíkẹ́ Àbíkẹ́ kí ló mọ Àbíkẹ́ kí ló mọ ẹ gbà mí o ká níbi ilé ẹ lọ́kùnrin Àbíkẹ́ lọ́kùnrin mọ̀ ṣe bó ṣe tó. wọ́n ṣe ṣùwọ́ dára. Màríyá lé kí ló dé o. Ṣùwọ́ dára ọ̀rara. Àtúwọ̀ ṣe ṣùwọ́ dára. Yàmi lè máa rò fọ́nìbọ̀dé Ode Òde Màríyá lè rà mọ́ wọlé ní. Màdé ká sùnà mí ká kì í po dùnà. Ó wọlé. Màríyá ká lè dé. Lálàzà. Ó wọlé. Ọ̀gbẹ́ ìyá ká sùn lè hàn sí mọ́. Nàrà pé ní máa kì í. Ṣé ṣùwọ́ dára? Sọ̀rọ̀ mi ò yé yín ni bí iṣẹ́ ọdẹ inú bí ọdẹ jì mí sí bẹ́ẹ̀ mo rántí ìgbà náà lọ́hùn kọ́dẹ́ jì mí tó fẹ́ mi láyà bí sì ń kọ́ ẹran wá láàárọ̀ ní ń kó wá lọ́sàn-án bẹ́ẹ̀ ló ń kó wá níyálẹ̀ta ó ṣe wá jẹ́ ìsìn lọ́dẹ́jì mi ò mọ lóhùn rẹ̀ hàn pa kó má jẹ́ wípé ikú tó pẹ́ lẹ́dìyẹ mi nígbà náà lọ́hùn ó ti ń padà wá pe léwúrẹ́ ẹlòmíì o. obìnrin wáyà mi gbogbo ohun tí n bá sọ fún ọ níbí n fẹ́ kó dì mú kó tọ́ ni ọdẹ́jìmí ò lójú kan bì kan wò ó àrùn tó ń ṣọgọ́fà ọdẹ́jìmí ló ń ṣọ̀run gbogbo àwa ọdẹ ìlú ìpátá ààrẹ ẹran páńgbó mọ́ àfi bí ìgbà tó jẹ́ wípé wọ́n kó gbogbo ẹranko ńlẹ̀ fún wa lóòótọ́ àwa náà a ò dúró torí bá a ṣe ń rìsọ́ọ̀tù láàrin sùn sí wọ́n sì ti jẹ́ oyè wa wípé ẹnìkan ní fìyà rẹ̀ jẹ wá tá a sì ti ń wójútùú sí láìpẹ́. ẹ tètè wá nǹkan ṣe sí tó bá jẹ́ pé kì í ṣe pé ẹ ń bò ọdẹ́jì mi láṣìírí. wo mi ò bò ọdẹ́jì mi láṣìírí ó ti yẹ. ohun tí mo ní wá rí yín fún mi torí wọ́n ní ó dáa kéèyàn mọ wádìí ọ̀rọ̀ kó lè di ìtójẹ́ òtítọ́ ọbẹ̀ mu. o ṣeun fẹ́ràn tó ń ṣe torí kó jẹ́ lómi ni ìjà ni yóò máa gbé kọ́kọ́ rẹ̀ lójú yóò dáa fún ọ ẹ ṣeun èmi àtọ́lẹ́ jìmí náà àárè náà gbogbo gbèsè tí wọ́n ní àgbè àgbè ó ṣeun kò sẹ́ran lè ní bá ní kí n fún ọ lékeré kan kó sẹ́ mọ́rún lọlé ẹ ṣeun <laughs> aya mi o obìnrin ẹ wo ti ronú ẹ ọkọ òun gbẹran lọ fún obìnrin o àbí nǹkan kan elédùà máa fún wa láyà rẹ o. ẹ gbàdà mi mo pọ́n ní àgbà tó kọ̀ ọ̀wọ̀ sí kò ní àbùkù ẹ ti ń rìn àbùkù abáyé ṣiṣẹ́ ń jẹta ẹ fún wa lówó àtúnṣe lánàá ẹ fún wa lówó ẹ wá sọ fún mi pé kì í jẹ́ kó dọ̀là tá a bá tún lọ ṣiṣẹ́ ṣé mo fẹ́ máa sọ kiri ni. àmọ́ kò kú mọ́ ṣé ìwọ máa ń di tí ìwọ di tí ni ìwọ o kì í gbọ́ràn bọ̀rọ̀ mo wí fún ọ lọ́jọ́ àkọ́kọ́ wípé ìyá oníṣẹ́ tá a bá ṣiṣẹ́ ó ní pé ká ní sùúrù tá a bá pa iṣẹ́ lòun ò fún wa lówó ọjọ́ kejì náà mo tún wí fún ọ náà òní ìná ọ̀nà ó tún tún sọ lẹ́nu ìgbógbó ọ̀ ni wọ́n fẹ́ máa sọ jáde lẹ́nu ni kí ni máa ń ṣe ọ náà. kí ni máa ń ṣe mí náà kí ni màá ẹ gbọ́dọ̀ dà wọ́n yín lẹ́nu mọ́ ẹni tó jẹ́ ẹ̀yin pẹ̀lú ìyá tó gbéṣẹ́ fún wa tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ máa ń wọ gbó lọ ní ẹ̀ tún dúró tòsí ẹ máa ń rìn jìnnà jìnnà tá à ń lè rí yín báwo mo ṣe fẹ́ mọ̀ ọ̀kọ́ tẹ́ lọ sọ ṣé mi bá yín wọ gbó ni. ẹ ṣé gbogbo ọ̀rọ̀ tá a bá wà sọ́nà ló gbọ́dọ̀ máa gbọ́ ni ó wá ń wí òun fọ́nrán sí i lára gbogbo owó ta ní fún ọ láti jọ ìkí tí náà ló fi mú káàkiri ọba tó wọ́n wá ṣubú larí mọ́lẹ̀ káàkiri ni. èmi ni kí mo fi jẹ. kí ni kí ni kò ah. kú mọ́ ní sùúrù ní sùúrù ó dájẹ́ lọ mú wá ní sùúrù ah. kí ló yẹ tó ń ṣe ah. ibo ní gbọ̀lọ̀ báyìí ẹ má ẹ má ẹ má gbé ẹ jẹ́ ẹ gbà mí o ẹ gbà mí o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà ìta ló wà ń lu. rárá. Elédùmarè ẹ̀yin lọ́ba àjíkì ẹ̀yin lọ́ba àjígẹ̀ ẹ̀yin lọ̀rọ̀ mọ níṣẹ́ fàyàtì èmi ló wá dé tójú mi fi wá ń rírì kúrì wọ́n sì wà ní ní sùúrù lémi atún àṣe àkàndá elédùn tó marì wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fojú mi gbolẹ̀ nílùú ajérọ̀mí. ọ̀daràn. atún àṣe o. èmi ló ń wá lé mi. atún àṣe o àwọn ará ajérọ̀mí ò tí ì fojú rẹ gbolẹ̀ wọn ò tó bojú rẹ jẹ́ wọn yọjú rẹ méjèèjì lọ́wọ́ báyìí wọn ó sì bá pín ló bá tán fún ọ wo késekése ló sì ń rí o kàsàkàsà ń bọ̀ lọ́nà kàsàkàsà kẹ̀rẹ́ bàbá késekése ní í ṣe wo àárín mà bo ilẹ̀ ilé mi o ó yá pàdé mi lọ́nà. Hmm. <laughs> ẹjọ́ rẹ kọ́ sẹ́jọ́ rẹ̀ wà ní tí ò bá ṣe pọ́n ní kí n ní sùúrù ọmọ tí ń ṣe fún ọ ọ̀dà kò burú elédùà mo lérò pé òun rí gbogbo ohun tójú mi rí ń ru ajé rọ̀ mí má ní sùúrù tó rẹ́yìn lọ bá aṣọ ohun gbogbo tán ire ni wọ́n ṣe wọn ò ní ṣèkà ọjọ́ tí ire bá dìbì ìpàdé dọ̀hún o. tẹ̀síwá rárá. ẹ dákun kí ló dé tẹ́ ṣe ń gba ọ̀rọ̀ yìí bí ẹni gbọ́gbọ́ ọtí ọ̀dàrà tí ń gbẹ́bùn wá fún ìyá wa ó mọ tí ń ṣe ó fẹ̀mí ìmoore hàn ni. ṣe rí ìgbà tí gbogbo ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀ ẹ́ àmì ara kan sọ mí o. Ah! kí ló kà sí láì. kí ni ìfèrè ṣe. yọ ṣáàdì mú ná. Ah, ilẹ̀kẹ̀ mare. àní òdì mú. filamare sọ ọmọ pé tí wọn bá forí tì débi kan orí wọn padà pa ni o. Ah, ah, tó bá mọ̀ bẹ́ẹ̀. adio kí ló ń ṣe. bọ́ọ̀ bá ṣe ń lọ báyìí àjọ ń lọ ni. ṣé pé. ẹ fún wọn ní nǹkan ẹlẹ́mìí. òótọ́ ni òótọ́ ni. àbí ṣe lọ́ọ̀dì ẹyin ẹyin ẹ gbẹran wọn ò ní fata sí ni ẹ wà fi ata apẹ̀rẹ̀ náà sí lọ́ba tán. odò bá tán. ẹ dákun sẹ́yìn ò wá pọ̀ jù. iṣẹ́ tá a fi rẹ́mi ọ̀dàrà ni pé kí n ṣèwòsàn fún yín ṣé ẹ wá rí àwọn ẹmẹ̀wà mi yìí tiwọn ni pé kí wọ́n sọ ohun tá a gbà fún yín o wọ́n sì ti sọnù ọ̀yá ẹ lọ rèé ṣe ní kíákíá. kó ṣọ́ra kómi ọmọ ti ẹ̀yìn wọ ìgbín rẹ̀ lẹ́nu kọmọráyé ó má tako sálà rẹ̀. ojú ọ̀run tẹ́yẹ fò láì fi yẹ kanra wọn. ojú ọ̀run tẹ́yẹ fò láyé ó láì fi yẹ kanra wọn inú ebú lẹja ń gbé òtútù kò gbúdọ̀ mú. àní rẹ̀ ṣe ká ọmọ gbọ́dọ̀ dé kejìlá wa o ó kó jàǹbẹ̀lẹ̀ o kálukú lómi ṣe tirẹ̀ lọ́dẹ ayé fa. numọ kankan numọ ìyá ó kó jàǹbẹ̀lẹ̀ ohun ọba ṣe kálukú lómi ṣe ṣe yẹn làwòrò yìí ṣe rere ara kì yóò wá yá ọ bí àwé wa kó jàmbélé kálukú lómi ṣe tirẹ̀ ìwà rẹ̀ yó kó jàmbélé o. à ń ju wọn kó má ṣe wí lẹ́jọ́ o. orúkọ ẹni ìwúre ẹni orúkọ ẹni ìdáre ẹni èmi la máa wí nípa rẹ̀ gbàtẹ́ni kò bá sí nílé o. kó jàmbélé kálukú lómi ṣe tirẹ̀ àwẹ̀ fún wa báyọ̀ bá ṣe ṣeun làwòrò lóde ayé fa. àníkókò jàmbélé àníkókò jàmbélé lómi ṣe tiẹ̀ èdè kókò jàmbélé o. ọ̀daràn àti àtúwàṣe ẹjọ́ wọn ṣeré sọ.